الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار أما بعد فالحمد لله خالق البرايا ورافع البلايا ودافئ الرزايا أحمده تعالى سبحانه يا من خضعت له الرقاب وعجزت أمامه القوات ويا من لا منجى منه ولا ملجأ إلا إليه وأصلي وأسلم على من أنار العوالم من أنار الله العوالم ببعثته وأخرج الناس بهديه من الظلمات إلى النور نبينا وحبيبنا محمد بن عبد الله الهادي المهدي وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لين باتي ti ọpẹ́ wa ṣáájú fún ọlọ́run ọba tó dá wa òní òní ọpẹ́ níbẹ̀rẹ̀ láàrin àti níkànnì gbogbo àlámọ̀rí títóni fún ọlọ́run ọba náà ọba tó dá gbogbo ẹ̀dá ọba tó mọ tí ó máa ṣe wá tó sì mọ nǹkan tá a máa ṣe ọba yìí lọba tó dá àdánwò tó dá jálù. ó nìkan ló sì lè mú kúrò adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe pé gbogbo ọgbọ́n ní máa dẹ́gọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọgbọ́n tọlọ́ni gbogbo agbára pátá adọ̀lẹ́ níwájú agbára ọlọ́run ọba náà tító fún ọlọ́run ọba ọba àlèwí lè ṣe ọba tó fi hàn gbogbo ayé pátá kọlẹ̀ níwá ó nìkan lálágbára. La agba ọlọ́run ọba bẹ́ẹ̀ amọ̀ bẹ́ẹ̀ apàtàkì ẹ̀ nínú ẹ̀mí nínú ọ̀rọ̀ àti nínú ìṣe títóbi ni fún ọlọ́run ọba Allah ajẹ́rìí nítòdodo kó nìkan nìjọsìn tọ́ sí bẹ́ẹ̀ sì ni ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe ẹrúsìn ọlọ́run ọba ní aṣáájú wa ní olùkọ́ wa ní. atọ́kùn wa lọ síbi dáadáa ni olùfinimọ̀nà ni olómú wa kúrò nínú ìbẹ̀rù ó lọ ibi ìfọ̀kànbalẹ̀ ó mú wa kúrò nínú òkùnkùn ó mú wa lọ bí ìmọ́lẹ̀ ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa nítorí àsìkò gbogbo àwọn tí kìkì gbogbo yìí náà ni a bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ìmáàmù wa àgbà fún gbogbo ilẹ̀ àkúrẹ́ ọlọ́mọṣẹ́ bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjókòó tèní ó tún jẹ́ ọ̀kan nínú okọ̀ ọrẹ tọ́lọ̀ fi sọ wọ́n abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́run jẹ́ wọ́n pẹ́ lórí dáadáa náà àwọn mùfásírò wa àgbà fún gbogbo ilẹ̀ àkúrẹ́ ọlọ́run bá kíyèsí wọn akáwọn àfọ àwa fọdílà ti ṣe Hasan Tápà ọlọ́run bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi tí wọ́n kí àwọn bàbá wa gbà àwọn bàbá wa al-imam bàbá wa àyígbàmí ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ fún wa lórí dáadáa o àwọn àfi tí àwọn àgbàlagbà yìí àfi kí àwọn bàbá wa ṣẹ́ríkì gbogbo àkúrẹ́ àwọn balógun àdínní àti gbogbo àwọn olóyè akínyín fún ìkúnlọ́wọ́ lérí ríranṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́mọṣẹ́ àrẹ nìkan kan wa lọ́wọ́ o rahmatiya arhamar rahimin. mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú pátá nínú ẹ̀sìn nínú àlámọ̀rí ọlọ́run bá kó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kó bá nítorí wípé àsìkò ti lọ eléyìí tí a ní kí n gbé sọ ní ṣókí kọ́mọ́ pé àwọn èyí tá a ti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n látara wípé ojú tèmi fẹ́ fi wò ó ojú pé a fẹ́ kóra wa lọ síwájú a ti gbọ́ gbogbo àwọn òfin dábàá bara wa lọ́wọ́ àmọ̀fin nǹkan ńgbọ̀ naira ẹ̀rí pé two naira yẹn ó níye kóńgò gàrí tọ́ra kọ́lọ̀ wọlé àti tóbi rẹ̀ jọ bí àwàdà ni ìṣàwàdà. bó ṣe rí náà ni wọ́n ti sọ yìí àmọ́ nǹkan mìíràn tún bá wa fẹ́ra tó ju coronavirus lọ oná lòsì ẹni pa lójúmọ́ coronavirus ń pa lọ ọlọ́run kó ṣàánú wa kó bá a tó lè dé wa ṣe o kí àwọn dókítà wa fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe bí wọ́n ṣe násìkò wọn wọ́n tún náwó ẹ̀rí pé látàgò mẹ́jọ ní ìyẹ̀wò ọ̀fẹ́ ló ti ń wáyé gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n lò yìí náà ìsọ̀fẹ́ ọlọ́run bá kó bá san ilé san dáadáa àti gbogbo àwọn tí wọ́n kópa dáadáa lórí ètò yìí náà àwa fẹ́ kóra wa lọ síwájú ọlọ́run wájú ò lọ ẹ̀yìn ò lọ ẹ̀gbẹ́ ò wò òsì náà wò kí láwọn àti báyìí mọ̀ táà tún lè bara wọn lọ́mọ lójú ká mọ̀ tí ń bà lọ́wọ́ tí ń mọ̀ bà lọ́wọ́ tí ń bà bóòlù àti bóòlù àti fẹ́ dẹ́ni tó ti wà lára ẹ̀ mà ẹni tá a bá bà lọ́wọ́ tára díẹ̀ ó di ká lọ́mọ fẹ́ rú fọwọ́ ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run kọ́ ká dára wa padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa láì sì ní fojú rí na àwọn ìlànà ètò ìlera eléyìí tí èmi fẹ́ gbéyàwó láàrin àsìkò díẹ̀ òun náà ni almanhaju nabawi lilwiqayati ani tọ̀ọ̀rùn ìlànà tánàbí sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fún wa lórí ọ̀nà tá a fi máa dènà àjàkálẹ̀ àrùn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀rí pa nàbí sallallahu alayhi wa alayhi wa sallam kò sí tí ò sọ èyí tá a bá mọ̀ láàmà. ọ̀gọ̀ọ̀rọ̀ ń bẹ dáàmà tánàbí sọ̀rọ̀ lérí ẹ̀ ti dáyé ẹ̀jàkadà ọlọ́run tó sì dáyé ó ti mọ̀ padà kálẹ̀ àni wọ́n mọ̀ ṣẹlẹ̀ kò sì sí nǹkan sí jẹ́ lọ lábala kan a tún wò ó lába wa torí wa ẹ̀sìn ni torí ọba fi tí gbogbo àgbáńlá ayé onáà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àkórí ọ̀rọ̀ yìí máa pín sọ́nà méjì àkọ́kọ́ náà mọ̀fùhùmù tọ̀ọ̀rùn kí náà ń pè lájàkálẹ̀ àrùn pẹ̀lú ojú tẹ̀sí ti wò ó wọ́n ti fún wa medical view a islamic perspective abẹ́fi wò ojú wo lẹ̀sìn kí náà ń pè ní àjàkálẹ̀ àrùn abala kan nìyẹn nínú ẹ̀sìn torí pé èyí ó wù ká fún nínú ọkọ kọ́lẹ́rà ó ti fìgbà kan jẹ́ àjàkálẹ̀ àrùn náà tó pa àwọn èèyàn lọ sú láwọn kan bí etí kìíní nílẹ̀ yìí ọlọ́lọ́mọ iye ẹ̀mí tó lọ lórí ọ̀rọ̀ kọ́lẹ́rà ìgbẹ́ àti bíbì kó tó di pé wọ́n rógùn ó kọ ní ọmọ yàtọ̀ àjàkálẹ̀ àrùn ọ̀kan náà ni bí í ṣe ń ṣiṣẹ́ ni ó yàtọ̀ ṣùgbọ́n ó kọ ọ̀kan náà ni ó kọ ní ọmọ yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí ń ṣe náà ni wípé n tí ó ṣe tó ràn ẹ̀mí kíákíá tẹ́ẹ̀mí tó pọ̀ tí ó sì lọ la fi ń pè ní àjàkálẹ̀ àrùn abala kejì tí màá sọ̀rọ̀ lé Ona náà ni kí ni àwọn ìlànà èyí tí ànábì sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ fún wa torí pàjà kálẹ̀ àrùn náà lójú ayé àti tọ́lá ó ṣẹlẹ̀ dáadáa ẹnìkan èyí sì mọ̀ ẹ̀yọ́ ọ̀sọ́jọ́ sọlọ ànábì sallallahu alaihi wasallam tá a bá ní kápá ànábì ní dókítọ̀ ó dín ó dínkù bá a bá ní kápá.

lálàájì ah, ànábì ló kù òun ti lọ ẹlẹ́ẹ̀kejì látà kò sí iṣẹ́ ìyọ̀lọ́ kò sádùá ipò tó tóbi jù ni tó tábà àtọ́pá ànábì wa Muhammad gan dọ́tọ̀ ni ah, ànábì ọlọ́run ti ju gbogbo ojú yìí wọn lọ ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìbẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí lànábì sọ fún wa nípa àwọn ìlànà tá a lè fi dènà àjàkálẹ̀ àrùn ìlànà yìí ọ̀nà méjì ló pín sí ìkan ń bẹ àlìwìkọ́ì ìkan sì ń bẹ àlìláàjì tàkọ́kọ́ ni wípé kí láàṣe tí òfin ní ṣẹlẹ̀ sí wa ẹlẹ́ẹ̀kejì tó bá ṣẹlẹ̀ tán kí ni tó tún yẹ ká ṣe láàfin ní lọ́dọ̀ àwọn onímọ̀ ìsìnkú preventive medicine ó bẹ abẹ́kọ̀ kọ́mọ́ bá ṣẹlẹ̀ ó ń bẹ tó bá sì ṣẹlẹ̀ tán òun náà tún bẹ méjèèjì náà lè á ṣàlàyé ní ṣókí. àtọ̀rùn kò yẹ kí àlàyé ó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìdí méjì ló jẹ́ fẹ́ ṣàlàyé púpọ̀ lórí kẹ́límà àtọ̀rùn. àkọ́kọ́ fún àǹfààní àwa tá a jẹ́ ọlọ́mọ kéwú tá a gba kéwú lọ́dọ̀ àwọn bàbá wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa lórí dáadáa tá a bá ti ń kéwú lọ sábà jọ pé àtọ̀rún àwọn bàbá wo tù sí àjàkálẹ̀ àrùn mo sì tù fún wa náà. ṣùgbọ́n gbólóhùn àtọ̀rún yìí sájàkálẹ̀ àrùn nítumọ̀ ẹ̀ àbó nítumọ̀ míì ìdí nìyẹn nígbà táwa náà ti fẹ́ kọ́ topic tọ̀hún làwa náà kọ́. ìdí ẹlẹ́ẹ̀kejì òun wípé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní maka àti madina ìlú méjèèjì ń ọlọ́run ti dáàbò bò ó àjàkálẹ̀ àrùn olè wọbẹ̀ tọ̀ọ̀rùn anabi ní tọ̀ọ̀rùn pẹ̀lú bá a ṣe tu sí àjàkálẹ̀ àrùn pé kò lè wọbẹ̀ tọ́ba wa dọ̀la tá a bá gbọ́ wípé ẹnìkan tó ní coronavirus wọ́n rí maka wọ́n rí madina tá a nàbí tá a lànà bí parọ́ ni tẹ́lẹ̀ torí pọ́ pọ́sibù pẹ̀lú bí ṣe ń lọ yìí anabi na tọ ọdọ ti maka tí madina àti saudi maka tọ èyí tá a sì ké lọ́dọ̀ àwọn bàbá wa nù hadith nípa anabi ní kò ní wọbẹ̀ tọ̀hún ò ní wọbẹ̀ tá a bá lọ túmọ̀ tọ̀hún sájàkálẹ̀ àrùn ajẹ́pẹ́sá lànà bí parọ́ ni àbíkéwò tí ì yé wa àṣekéwò ni ò tí ì yé wa ìyàtọ̀ ń bẹ láàrin àtọ̀rún àti àlùwàbà ìyàtọ̀ wà láàrin méjèèjì mo ṣàlàyé púpọ̀ lórí eléyìí kò sáyè kò sáyè láti máa sọ ní tí àwọn olùmẹ̀sí sọ lérí ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní gbólóhùn àtọ̀rún wọ́n máa ń sábà ń lò ó fún àjàkálẹ̀ àrùn àmọ́ kì í ṣe àjàkálẹ̀ àrùn gangan ní jẹ́tọ̀ ọ̀hún ìran kan nínú àjàkálẹ̀ àrùn ní jẹ́tọ̀ ọ̀hún tó ṣe kó níbi ṣe máa ń ṣèyàn ìtumọ̀ ẹ̀ ni wípé afọwọ́ Ibn Qayyim wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n ní tó bá kọ́ ṣẹlẹ̀ báyìí bí ìgbà tí nǹkan bá so ó lè jẹ́ lábíyá ó lè jẹ́ nígbọ̀n ọ́ yóò ọkọ so tọ́báyá yóò máa wú tó bá wá wú yóò wá dúdú kójú rẹ̀ ó dúdú àbí kójú rẹ̀ ó pupa àbí kójú rẹ̀ ó dàbí aláwọ̀ ewé yóò wá tún mú ìgbóná tó lágbára lọ́wọ́ tó wá yá ó sì ní látara eku náà ti kó minal piran àti bẹ́ẹ̀ ni wọ́n ti kó. tí wọ́n bá wá kó látara nǹkan yẹn ìwà máa tètè ràn wọ́n lò náà ń pè ní ní sì máa ìyẹn ni tọ̀rún ṣùgbọ́n àlùwàbà àìsàn àjàkálẹ̀ àrùn jẹ́nẹ́rálì ó lè ṣẹlẹ̀ mọ̀dínà ó lè ṣẹlẹ̀ mọ́kà ṣùgbọ́n tọ̀hún nìyẹn gẹ́gẹ́ pẹ̀lú definition rẹ̀ láíláí kò ní ṣẹlẹ̀ mọ́kà fífi ẹsẹ̀ yìí rinlẹ̀ òun náà ni pé ọ̀kan nínú gẹ́gẹ́ bó ṣe wá nù Bukhari láti pàṣẹ min toriki abil aswad duali kọ́lá àtẹ́tùl madina àfa yìí nígbà tí mo délu madina pàkọ́dù wákọ̀ àbí àmọ́rọ́dùn wà násù yàmùtú na mọ́tà dẹ̀ríà ó ní mo dé madina àwọn èèyàn tá à ń kú lọ ni àìsàn bá bẹ́lẹ̀ ó ń bẹnu sọ ẹ́ Bukhari. tó bá yẹnu pé kọ̀ọ̀rún ìtumọ̀ ẹ̀ ni àìsàn ti ń pààyàn ṣebí láyé àsìkò gan àwọn èèyàn kú lọ rẹrẹ nílùú Madina ṣùgbọ́n àìsàn tó ṣe wọ́n gbà yẹn kì í ṣe ní wọ́n pè é ni ajẹ́pẹ́ tánàbí sọ kí sọ lérí ẹ̀ tó látara àdé eléyìí a lè pe coronavirus a lè pè ní nínú ajẹ́ pé gbólóhùn yìí maradun anna ta'una maradun makhsus bi aradi muayyana wa laysa kullu waba'i mu'addi yu'addu ta'una kìí ṣe gbogbo àìsàn tó bá ti máa ń ràn kíákíá tó dẹ̀ ń pa àwọn èèyàn tó pọ̀ iṣẹ́ gbogbo ẹ̀rọ máa ń pè ní ta'un. qala ibn qayyim inna bayna al-waba'i wa ta'un umumun wa khusus fa kullu wàlẹ́yìísà kúlù wàbá ìtọ̀rù náà a jẹ́ wípé gbogbo tọ̀hún pátá òun la lè pè lájàkálẹ̀ àrùn ṣùgbọ́n kì í ṣe gbogbo àjàkálẹ̀ àrùn la lè pè ní ọ̀run ibi dáfọ̀rọ̀ yẹn sọ́mùrì ọ̀rọ̀ yẹn nìyẹn tó ń dọ́dẹ́ sọ eléyìí ó ní wípé a lè pọ́n wípé coronavirus ṣẹlẹ̀ mọ́kà àbí mọ̀dínà kámọ́ wàá tá a ti gbọ́ pé tọ̀hún là ń pè é àwọn ará nẹ́bí sì sọ pé lè wọ bẹ́ẹ̀ tọ̀hún yàtọ̀ sí coronavirus ẹ̀dí ká gbọ́ eléyìí àwọn tí èsì ẹlẹ́sìn wa ń gbà míì tí wọ́n bá kéwú wọ́n lè lọ kàdísì wọn kálá nẹ́bí yìí ń parọ́ wàá fi yé wọn wípé ó yàtọ̀ síra wọn kódà ẹlòmíín bẹ ó lè sọ wípé ẹ torí pé ẹ ti jẹ́ mùsùlùmí lẹ fi ń sọ bẹ́ẹ̀ nínú àlùmọ̀ọ́sù àtùlùbìrìtàníyà encyclopedia britannica ó wà mbẹ wíjẹ mùsùlùmí lọkọ bẹ wípé n tán pè ní tọ̀ọ̀rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n máa túmọ̀ rẹ̀ sí gbogbo àjàkálẹ̀ àrùn ṣùgbọ́n tọ̀ọ̀rùn yàtọ̀ sí àjàkálẹ̀ àrùn òkèlè ó lè kó lè hàn sí wa àìmọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn lè fẹ́ máa pe ànábì wa nírọ́ tọ̀ọ̀rùn ànábì ní òníwọ̀ mọ́kàtó níwọ̀ mọ́ kò sí níwọ̀ bẹ̀rẹ̀ láìpẹ́. àtọ̀hún ìgbé yìí táwọn gbà lérò ó ní gbogbo àìsàn yálà tọ̀hún ni àbí gbogbo àìsàn tó ṣe wípé àtara ẹranko ni wọ́n ti kó ni àbọ̀kàn fọ́n sínú atẹ́gùn tẹ́nìkan bá ti kó tó tún tètè ran ẹlòmíì ní kíákíá tí ẹ̀mí títí lọ tó pọ̀ tí àwọn onímọ̀ ìṣègùn tí wọ́n sì kágara lójú ẹsẹ̀ yẹn láti wá ọ̀nà àbáyọ sí i tẹ́mi sì ń lọ lójoojúmọ́ gbogbo yẹn náà máa ń pè ní ìjàkálẹ̀ àrùn gbogbo ọ̀nà tó bá wá túmọ̀ sí kí coronavirus ẹ̀ mr nineteen àbí torí nineteen yẹn náà fi ṣe bọ́ láìsí ẹ̀ two thousand and nineteen lọ́sẹ̀ kẹ́mi dókítà ṣe sọ ọlọ́run kọ́ sọ àánú wa àmọ̀ ìjó tún wá ní. 2020 twenty ọlọ́sàmù ẹ̀dùn làwa gbogbo orúkọ tá a rí a fún pátá àjàkálẹ̀ àrùn náà ni Islam kà á sí tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ọ̀nà tí anabi sallallahu alayhi wa sallam tó kọ́ wa láti lè máa dènà àjàkálẹ̀ àrùn ọ̀nà bíi mẹ́ta ní ti ẹlẹ́ẹ̀kẹta yẹn kò tún wá pín sí bí ọ̀nà méje ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé tí nǹkan bá rí bó ṣe rí yìí ìgbà àti lásàfífà tí ò tí ì lọ́nlẹ̀ ẹ̀rù ń bọ oníkálukú jẹ́mọ̀ ta ló fẹ́ sọ pé kò ṣe eku sọ̀fọ̀n nínú ilé o ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ ó lè pọ̀ jura wọn lọ dé bó ṣe kó orí kékeré kan báyìí tẹ́lá àdọ́kọ̀ ń ṣe sọ èèyàn ní ẹ̀dẹ̀ máa ṣí àyà rẹ̀ wò pèsè ọlọ́mú pọ̀ àbí òlọ́mú pọ̀ ẹ̀rọ mọ̀ ọba oníkálukú ẹni tí kàtà ṣe tá a fún nítumọ̀ tẹ́lẹ̀ kọ́ ọ ti pé kàtà ó ń sí ó ń sí tánìkan sí láti dókòó yìí nìsín tánìkan sí káge alhamdulilayi alhamdulilayi ó sì ẹlẹ́gẹ̀ẹ́ àwọn èèyàn máa ṣúṣẹ́ jẹ́ tọ̀ tó bá wá rí báyìí ojú wo lẹ̀ sí fi wù àkọ́kọ́ nǹkan kan bẹ táwọn mùsùlùmí tá a fi yàtọ̀ sí àwọn kèfèrí ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ tánàbí sọ fún wa ọ̀ràn yẹn ní fúkókó mùsùlùmí anyakuna fi jẹmi ahwalihi mu'tasiman bi rabbihi mutawakkilan alayhi mu'takida anna al-umura kullaha biyadihi subhanahu wa ta'ala ìyẹn ní àkọ́kọ́ agbúdọ̀ gbára lọ́lọ́ agbúdọ̀ gbà pé gbogbo àlámọ̀rí pátá ọwọ́ Ọlọ́run gbogbo nǹkan pátá àdèkìní kan mọ́ mú ni àdèkìní kan mọ́ gbá ni gbogbo ẹ̀ pátá ọwọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ẹ̀ wà ìtọ́lọ́mọba ti ní òní ṣọ́ kò ní ṣọ́ ìtọ́lọ́mọba ti ní yóò mú ọ nítorí ó ṣe yóò ṣẹlẹ̀ sí àwọn onímọ̀ ìjìnlẹ̀ náà ni wọ́n jókòó yìí ṣebẹ́ yìí tá a rí là ń sọ àìmọye tí ń ṣe wá gbogbo abáṣe jókòó yìí lọ sílé ìwòsàn àbí kó tẹ̀ lọ sí Oǹdó kó ní o fẹ́ yẹ ara rẹ wò wọ́n yẹ kídìní rẹ wò kán yẹ ẹ̀dọ̀ rẹ wò kán yẹ gbogbo ẹ̀ wò gbogbo ẹ̀ ò lè dáa pàápàá jùlọ ẹni tó ti lé lọ́mọ ogójì ọdún ọmọ àádọ́ta ọdún tán bá ti sọ fún ọ pé kò sí tó ṣe kídìní rẹ ṣùgbọ́n ó dàbẹ̀ ni pé ó ń dán mọ́ránmọ́rán lẹ́gbẹ̀ẹ́ kan wàhálà dé ìgbà tó ò sì lọ yẹ̀ wò jẹ́jẹ́ rẹ lòún ṣeré rẹ káàkiri àní ah, ká mọ́ sàyẹ̀wò ṣùgbọ́n ìmọye nǹkan bí ìdè pété yẹn bá yẹ̀ wò lé mi tí wọ́n lórí bákan tó bá sì máa tó bí ọdún kan lọ yẹ ní oṣù ara ti gbé mi torí pé wọ́n ń dá àwọn nǹkan sára wa tí wọ́n ń pa àìsàn àwa ma ta'malun àìmọye tọ́lọ̀ ń dá sínú ara wa àìsàn mi wa ara ó tún gbé mi ọlọ́run dá àwọn tí wọ́n ń pa ìmọ̀ iye àìsàn tí ò bá ṣe wá ẹ̀fọn tó jẹ̀wọ́ tí nǹkan kò sí ọ bó bá jẹ ẹlòmíì ó dídé oṣù kan wọ́n admit ẹ̀sọ́ hospital ni. ọlọ́run ọba gbogbo àlámọ̀rí pátá agbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ yẹ wípé kò sí nǹkan tí ó ṣe wá àfi tọ́lọ́run bá ti kára pé ó ṣẹlẹ̀ sí wa. ọlọ́run sọ náà al-Qur'an al-Karim nínú suratu Tagabun ọlọ́run ní ma asaba min musibati illa bi idhnillah kan ò ní ṣẹlẹ̀ àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run wàmọ̀ yúmin bìlà gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ eléyìí nínú ọlọ́run yáa di kọ́lùbà ọkàn ló balẹ̀ jama àtẹkù jẹ sáfún ni ikú ò jẹ sáfún ìnàlùmọ́tà lẹ́yìn tẹ̀fẹ̀ rúnà mí ni mo fà yín náà ń múlò àkẹ́kù ikú dẹ́lẹ̀ ń sáfún ibi tó wà gálẹ́ sábà àwa mùsùlùmí àfẹ̀yí yàtọ̀ táwọn kìlọ̀ yìí ọlọ́run tó sọ láàyè míì ọlọ́run kúl ìrànábì sọ fún wọn lan yusibana illa ma kataba Allahu lana kò sí nǹkan tí ó ṣe wá àfi tọ́lọ́run pé yóò ṣẹlẹ̀ sí wa lókun ó wà mawlana òun lọ gá wa òun ló dá wa wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ọba ní èmi ọlọ́run nìkan ní kẹ́yìn mùmìnì ẹgbàralé o ẹ má gbàralé ọgbọ́n ẹ má gbàralé ìmọ̀ eléyìí ni ìpele àkọ́kọ́ láti dènà gbogbo tí bá ń jẹ́ àjàkálẹ̀ àrùn àbí nǹkan míì torí pé tá a bá ní ká dúró lórí táǹkọ́ lọ́tún ló ẹlòmíì ò ní jáde nílé mọ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ká máa kíyèsí anábì sallallahu alaihi wasallam anábì ní ihfadillaha yahfad máa kíyèsí ìwọ ọlọ́run lérí rẹ ọlọ́run máa kíyèsí wọn náà. àwọn àfáà wọ́n ní kí ni túmọ̀ kéèyàn máa kíyèsí wọ ọlọ́run lérí èèyàn àwọn tọ́lọ̀ ń pààyàn láṣẹ kéèyàn kíyèsí ìtọ́lọ̀ ń ọ̀fẹ́ kéèyàn jìnnà sí tẹ́ ẹ bá ń fún wọn sọ̀kalẹ̀ yìí ní oyin ìtọ́lọ́run ní tí ọlọ́run ní àjẹ ni ọ̀pọ̀n ọlọ́run ti ní ṣùgbọ́n àwọn lá ọmọ fún àwọn wù wàhálà tẹ́ ẹ bá gbọ́ gbogbo àwọn àìsàn yẹn àwọn nǹkan tọ́lọ́hún tí ẹ̀sìn ìwà ò gbà wá láàyè ká jẹ mùsùlùmí èyí jẹ ọ̀pọ̀n mùsùlùmí èyí dàdán mùsùlùmí èyí jẹjọ mùsùlùmí èyí jarangba mùsùlùmí èyí dọ̀pọ̀lọ́ ṣùgbọ́n mùsùlùmí àwọn máa jẹ kọ̀ǹkọ̀ tó ti yé torí pa ẹni sọ pé kọ̀ǹkọ̀ bí ọ̀pọ̀lọ́ náà ọ̀yàtọ̀ inú omi ni kọ̀ǹkọ̀ gbé ànábì sọ pé gbogbo ẹran tó bá ti ń bẹ nínú omi pátá halal ìyẹn ni jíjẹ́ àfọwọ́ sheik ibn ufemin tí wọ́n lọ lérí ẹ̀ arákùnrin kan dókítà ni ó bá lọ bá ànábì sallallahu alaihi wasallam ó lóun máa ń sóògùn òun máa ń fi ọ̀pọ̀lọ́ sóògùn tó ń lè máa fi sògùn arábìnrin ọ̀hún rárá arábìnrin ọ̀rá mọ́kànlọ́ torí pé òun gan àìsàn ni àmọ́ kọ̀ǹkọ̀ òun èso kọ̀ǹkọ̀ gbogbo àwọn nǹkan tẹ́sìn ní àmọ́ jẹun ẹ wo ọtí mímu ẹ wo àdánwò tẹ́lómi ti kàn níbi ọtí mímu ẹ wo sìgá mímu ẹ wo àdánwò tẹ́bí yìí là ń sọ ẹni tí ń mu sìgá ìnira àdánwò tí ń kó bá ẹni tí ò mu tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ẹ́ ju tẹ́ mu gà lọ àbúrò lọ́gbọ̀n èyí wọn ẹ kásọ̀ lórí ẹ̀yìn náà sìgá bó ṣe rí wọn dáníkà bá mu sìgá lẹ́gbẹ̀ẹ́ yẹn tí ń tú èéfín sìgá hùn sí ìwọ àtẹni tí mò ń náà ọṣẹ kan náà ni ó mọ̀ sí lára yín bẹ́ẹ̀ bá sì ní kọ́mọ́nù ìgbà yóò ní kí ló dé kó ló ń lẹ́nu òun gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ti fẹ́ ẹ wo zìnà zìnà bá tẹlẹ omi ìjẹta yányán kò tí ì jọ ọmọ ọgbọ̀n ọdún lọ bí ọmọ ọgọ́rùn-ún ọdún níṣẹ́ rìn láti fi zìnà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń ràn táwọn èèyàn kó látara zìnà ó kó ó kó yàwó ẹ̀ nínú ilé fafiru ilo mba ibi ta nlo jina awala kanda awala hu i ema te la shi olong anabi ni ifazi la jafa epa ofi olong ma olong ma kese yina olong ma te ma kese wa eyi koko elekeji koko eleketa ona ni awon ilana itena àrùn tí anabi sallallahu alayhi wa sallam tó kọ lábẹ́ ìdènà àrùn yìí ó ń lọ bí nǹkan méje èyí tá a fẹ́ fi rinlẹ̀ ń bẹ̀ ẹ́ rí pa sọ wípé ìgbàgbọ́ nú ọlọ́run àti ká máa tẹ̀ láṣẹ ọlọ́run ṣùgbọ́n tí ìsìláàmù náà wá takun táwọn dókítà ń sọ látàárọ̀ ni sanabi takun ni rárá o ẹ máa gbọ́ sanabi sọ náà sallallahu alaihi wasallam ẹ rí i pé kò fẹ́ẹ̀ sí ìyàtọ̀ ń bẹ̀ àmọ́ àwa kúdọ̀ kọ́kọ́ ti ìgbàgbọ́ nínú ọlọ́run ṣáájú torí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fọwọ́ fẹsẹ̀ fọwọ́ fẹsẹ̀ tó tọ́lọ̀ bá ní yóò ràn án yóò ràn án ṣùgbọ́n ìgbàgbọ́ nínú ọlọ́run téèyàn bá ti síwájú ó lè yóò fi dúró lórí wípé kò ṣẹlẹ̀ sí mi tó bá wá padà ṣẹlẹ̀ náà tó torí ẹ̀sọ́ kò ní ti dùn náà mọ́ni. torí pé àlẹ́ àjẹbẹ́lẹ́ amúril múmi ní ọ̀rọ̀ mùmí ni ó ń ṣèyàn lé mọ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí yóò dùgbẹ́ fọlọ́run ọlọ́run ti sàlékún ẹ̀ bí n tí ò tẹ lọ́rùn bá ṣẹlẹ̀ sí yóò ṣe sùúrù tó bá ti ṣe sùúrù oore náà yóò ti jẹ́ fún níwájú ọlọ́run mùsùlùmí tó ṣe wípé ọba àìsàn tó bá àìsàn yìí lọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ bóyá jẹ́ nọ́ọ̀sì ni àbọ̀jẹ́ dókítà ni tó fara káásá rẹ̀ táwọn asọ́pọ́lọ́ ń jẹ́ níyà ni rárá ibi tọ́lọ́ ń kárára kó wọ́n gbà lọ́jẹ́ ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run bá kó bá yọ́nú sí wọn wọ́n béèrè lọ́wọ́ ìyá Aisha wípé àìsàn àjàkálẹ̀ àrùn tí ń ṣẹlẹ̀ yìí ilẹ̀ rí sọ lérí ẹ̀ ó ní ìbínú ọlọ́run bí ànábì léèrè ànábì wa ní ìbínú ọlọ́run kan ni tó fi bínú sáwọn èèyàn kan rí àṣẹ́kùbọ̀ rẹ̀ oníṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí mùmínì ìkẹ́ ọlọ́run ni ọlọ́run fi ṣe fún un ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí kèfèrí ìjìyà ni látòdì ọlọ́run mùmíní tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó ń bẹ lọ́run tó sì nígbàgbọ́ ẹ̀kọ́ ẹnu ọlọ́run ó ti gbà pé gbogbo tọ́lọ́run bá ti kọ lẹ́yìn ìgbà tó ń bá ti gbìyànjú tó gbogbo tọ́lọ́run bá ti kọ tó gbà pé bọ́lọ́run ti kára rẹ̀ náà tó látara àdé eléyìí á lọ síbi àwọn ìlànà tí ànábi ṣàlàyé fún wa láti lè máa fi dènà àwọn àjàkálẹ̀ àrùn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni àdúà kéèyàn máa ṣàdúà nínú ọ̀nà ìdènà àrùn ni táwa lẹnu ẹ gbà á tọ́lájọ ìgbà ta lẹnu ẹ gbà tó lè sọ bẹ́ẹ̀ kò sí nǹkan ọ̀hún láyé tájúà ò lè kojú ẹ̀ kò sí nǹkan. nǹkan àkọ́kọ́ táwọn ẹbí kọ́kọ́ kọ́ wa òun náà ni àdúrà ṣíṣe anabi sallallahu alayhi wa abdin anabi kò ní sí ẹnìkan yakulu fi sọba ibi kulli yawmin wa masaa kulli tó ṣe pé lára àárọ̀ kò yé máa sọ tá a fẹ́ máa wí ní gbogbo àṣálẹ́ kò yé máa sọ pé bisimilahi lẹ́dí láyà dúró másìmí iṣẹ́ ìhun fìlà áàtì wàlẹ́ àfi sàmà wàhùwà sẹ̀mí ọ̀làlẹ̀ anábìrin tó bá ń sọ lẹ́ẹ̀mẹ́ta fọyàdúró òṣèlú anábìrin ìnira kan ò lè kẹ́ nìyẹn lójúmọ́ jama coronavirus sẹ́nira ni àbí ìsẹ̀nira anábìrin tó bá dún ní má dún àyẹ̀kọ́ lè ọ́ nínú àwọn gbogbo ìran ìjẹ́ ẹ̀sẹ̀ yẹn nìkan gbogbo ìran nira ọba lọ́wọ́ karùn-ún ni owó kọ́ sí ọwá tọ́ ọba ti wí ànábì ní gbogbo ti jẹ́ ìnira oníṣẹ́lẹ̀ sọ táwọn sọ̀pá ànábì ń parọ́ dókítà wo ni ó sọ wípé kò rí bẹ́ẹ̀ sẹ́ńtà tí ó sọ wípé kò rí bẹ́ẹ̀ wípé wà máa yẹn tó kó wá nílẹ̀ háwà inú wíwá ilà wà fún yóò hà ẹ jẹ́ ká tún ní mẹ́yìn ká fi kó àwọn ọmọ wa káwa náà máa ṣe é bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi ni man qara'a bil ayatayn min akhiri suratul baqara fi layla kafata anabi ni ẹni tí bá ń ka àyà méjì tó parí suratul baqara amana rasul bima unzila ilayhi min rabbi wal mu'minun téèyàn bá ń kà á délẹ̀ bẹ́ẹ̀ lóró òru lálálẹ́ kéèyàn tó sùn ànábì ní àyà méjèèjì ọlọ́run ó fi dènà gbogbo tí ń jẹ́ aburú fún yàn òun tí lè ó fi mọ́ ẹ̀yún nígbà tí kòrónà délẹ̀ látó máa sọ̀rọ̀ ó ti bẹ tipẹ́ ẹ jẹ́ ká dún ní máwọn kan wọ̀nyí. bákan náà anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ àfọwọ́ abdullahi ọmọ umar àdúrà kan tiẹ̀ ń bẹ tí abdullahi ọmọ umar máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà tó sì yẹ káwa náà máa ṣe ó máa ń sọ pé allahumma ìrẹ ọlọ́run inni as'alukal àfíà fi dúnìyà wal akhirah ìrẹ ọlọ́run dáadáa tayé àti tọ̀run ọlọ́run ṣe fún mi àlàáfíà tayé téèyàn fi gbáyé àlàáfíà téèyàn fi rí ọ̀nà ọlọ́run lálùkìyàmà ọlọ́run kò ṣe fún mi. Allahumma inni as'aluka al-afiya wal afiya fi dini wa dunyaya. Ó tọrọ àlàáfíà tayé àti nínú ẹ̀sìn wa ahli ìfọ̀kànbalẹ̀ àlàáfíà lórí àwọn ìyàwó wa mali àti lórí dúkìá mi. Allahumma stur awrati ọlọ́run dákun bò àṣírí mi mẹ́jà fi mí lọ́kàn balẹ̀ lérí ẹ Allahumma afọ́sìnì mi bẹ́ẹ̀ ni yẹ̀dá yìí níwájú mi mi mọ ti bẹ́ẹ̀ ọlọ́run sọ mi bẹ́ẹ̀ wa min khalfi lẹ́yìn mi ọlọ́run sọ mi bẹ́ẹ̀ wa an yamini lọ́wọ́ ọ̀tún wa an shimali lọ́wọ́ òsì wa min fawqi lókè mi ọlọ́run sọ mi bẹ́ẹ̀ wa a'udhu bika wa a'udhu bi azamatik ọlọ́run mo fọ́ láti tóbi rẹ bẹ̀ ọ́ á ní bùtá lẹ́mi táàtì mọ́jẹ̀wọ́ gbé mi lójoojúmọ́ gbogbo táǹkà yìí ó ń bẹnu israel muslim citadel eyín wọn ẹ jẹ́ ká tún ní ma ká máa ṣe ní gbogbo ògbà nígbà tó ní ọlọ́run sọ mi níwájú tọ́lọ́run tó rí tó ń bẹ wájú ó ti rí yọ sọ yẹn bẹ́ẹ̀ bàbá ń sọ wípé a fẹ́ sọ́ra ta ló mọ iye aburú tí ń bẹnu atẹ́gùn náà ń fẹ́ sí mú yìí èyí ti dá kúrò kí ṣe wá tá a mọ̀ bẹ́ẹ̀ dùn àdáǹṣe náà lọ́wọ́ bá fi yín yẹ kúrò bẹ́ẹ̀ àlìjẹ̀nú ẹ̀dá kan ni wọ́n àlìjẹ̀nú ẹ̀yà fún yẹn kọ́lọ̀ ti dáhùn fún ẹ̀yà fún kankan èyí ṣe tí mo fi kọlù wá tá a fi kọlù wá bọ́ọ̀ bá sì kọlù wọn dára kó tó wọ́n kálọ̀ ọlọ́lá ẹ jẹ́ ká gbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká sì mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ká sì mọ̀ ṣàdúrà lábalẹ̀ eléyìí inṣàlá a ti ṣètò àwọn ìwé pélébé kan tá a kọ àwọn àdúrà yìí síbẹ̀ á hà pẹ̀lú ògo Ọlọ́run fún gbogbo àná kí ká tún máa ka àwọn àdúrà wọ̀nyí ọlọ́wọ́n bá kí bí mọ́tẹ̀ máa dáàbò rẹ̀ kó máa dáàbò rẹ̀ kó wá. bákan náà nínú tánàbí sálà sálàm tún fi kọ́ wa lẹ́yìn àdúrà ṣíṣe kìtọ́ ìnà àwọn nǹkan tá à ń pọn mí sí ànábì ní ká máa dé ike tá à ń pọn mí sí tá à ń fi mọ ànábì kó máa wà ní dídé ní gbogbo ìgbà. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الذي رواه إمام مسلم أنا بني ضبط الإناء أنا بني أمادي أوان كان ومسيني àwọn ife yín ẹ máa dé wà á ó kinu sẹ̀kọ̀ àwọn nǹkan pọnmi sí yín ẹ máa dé wà ìnà fi sànà láìla anábì ní gbogbo ọdún kọ̀ọ̀kan òru kan máa ń bẹ ní gbogbo ọdún pátá lẹ́ẹ̀kan lọ́dún yẹn ń sílù fi àwàdà àwọn àjàkálẹ̀ àrùn wọn máa ń sọ̀kalẹ̀ láti sánmà la yamuru bi ina'in laysa alayhi qita' àjàkálẹ̀ àrùn kò ní kọjá níbi ife kan ike omi téèyàn ò dé àbí nǹkan pọnmi sí téèyàn ò fi nǹkan bò lórí illa nazala fihi min dhalikal waba àfi kí àjàkálẹ̀ àrùn yìí kó sọ̀kalẹ̀ sínú omi rẹ̀ wọ́n sì kú pé jama ẹ pé anabi ti ń sàlàyé ti mẹ́díkù kìnnìfún anáfẹ́ wọn àbí ẹ máa dé omi yín níta máa mú kó máa wà ní dídé tó bá fi lè débi omi wa oúnjẹ tá a fẹ́ jẹ ńkọ́ kó máa wà ní dídé àwọn oúnjẹ tá a kó sínú ilé wọn ni ká máa dé torí eku gbogbo àwọn ọ̀rọ̀ yìí dàrẹ́tìlẹ̀ nígbà anábì sallallahu alaihi wasallam anábì ti sọ gbogbo ẹ̀ fún wa ẹ̀rí pé bàtà anábì sọ̀rọ̀ àdúrà fún wa tán ó tún wá bẹ̀rẹ̀ sí ní sọ ètò ojú lára kan fi sọ́rí anábì ti sọ fún anábì ẹ máa dé àwọn nǹkan omi yín omi tẹ̀ ń mu ẹ̀ máa dé. bákan náà gásùlù yàdé ká máa wa méjèèjì anábì ti ṣàlàyé lè fún wa láì mọye ọdún káwọn onímọ̀ ètò ìlera káwọn tó máa sọ. nínú àdìsí àfọwọ́ Abu Huraira anábì sallallahu alayhi wa sallam anábì ní idha staiqadha ahadukum min nawmihi anábì ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín tẹ́ bá ti jí lójú oorun fala yudkhilu yadahu fil ina e má ti ti bọ yín bọnú omi àtà ẹ̀sílẹ̀ hàn sàlàsà ó dìgbà tẹ́ bá tó fọ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta fa iná ula yẹ́dìrì àyìnà bá kẹ̀tì yẹ́dùkú torí pé onítọ̀ ò mọ ibi tọ́wọ́ rìn lọ nígbà tó sùn ti omi tó olójú bọ fọ yẹn ní mọ́tàbù àwọn hanabila wọ́n ní ṣé oorun alẹ́ nìkan ni àbórun ọ̀sán náà wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn ambali àwọn amadu náà ambali mọ́tàbí tiwọn àwọn ní oorun alẹ́ nìkan ni ṣùgbọ́n àwọn ìmọ̀mọ́ mọ̀lìkíyà ṣàfíyà hànàfíyà jùmùúrù àwọn ní hàn àtòrun alẹ́ àtòrun ọ̀sán gbogbo ẹ̀ ló kó sínú torí pé tánàbì sọ wípé ìdàsáyé kọ́ ọ̀dà ahadùkún mí náà bì níbi oorun rẹ̀ àtòrun alẹ́ àtòrun ọ̀sán ṣùgbọ́n àwọn hanabila àwọn ní ẹ gbólóhùn kan bẹ nínú ọ̀rọ̀ yẹn táwọn fi sọ pé oorun alẹ́ nìkan ni wọ́n ní torí pé ànábì sọ pé fà iná wula ayédèrè àyínà bá tàtì yẹ́dù alìbẹ̀ ètúta ní èdè lárúbáwá oorun alẹ́ ni torí pé kò mọ ibi tí ọwọ́ rẹ̀ ṣe tó sùn ajẹ́ ta lẹ́ni bẹ̀ ètúta bá náà mọ̀ láyé lánàá òun nínú èdè lárúbáwá èwo làwọn fẹ́ fìsí bẹ́ẹ̀. ẹja dúró lórí ọ̀rọ̀ jùmùúrù àti tọ̀sán torí pé mí lọ ṣáájú nínú ọ̀rọ̀ táwọn ẹbí sọ ìdàsá ìkọ̀dà àádùkùn nínú oorun rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ni pé wọ́n ráyẹ́ tí bá tá ti bẹ́ẹ̀ ìtúta ọ̀rọ̀ ni jẹ́ àwọn jùmùúrù gbogbo wa ti sùn torí pé lọ́sàn náà bẹ́ẹ̀ yẹn sùn èèyàn tọ́wọ́ èèyàn lọ àti tá a bá ti ń kúrò níṣesí kan bọ́ sí ṣesí míì ó dáa ká máa fọwọ́ wa ẹ sì rí táwọn elétò ìlera sọ bẹ́ẹ̀ bá máa ń fọwọ́ ẹ rí i pé ara èèyàn máa ń yá gan wọ́n tó bá fọwọ́ rẹ̀ ó rí bọ́wọ́ yóò sì rí bẹ́ẹ̀ bá bẹ ẹlòmíì lọ́wọ́ kódà tí èyí sọ̀rọ̀ coronavirus tó bá ṣe ọwọ́ nǹkan bí àwọn èèyàn pa á fún yóò ti yọ lọ́wọ́ bọ́ fọkún ti ọwọ́ òun. ọwọ́ ló fi bọ̀ ọ lọ́wọ́ tó o bá sí ọwọ́ rẹ ń kò ní tẹ ọlọ́run ọwọ́ zèrè ẹ jẹ́ ká mọ̀ ní mọ́tótó nínú tánàbì hẹ́ẹ̀tì láyé ká sọ púpọ̀ bára mi bá bá yàn kan lọ́fíìdì ó sì lọ́wọ́ bára mi bá yàn lọ́wọ́ báyìí lásán So náà nu onímọ̀tótó àwọn ìyàwó ànẹ́sọ́lá àsálá nígbà tí wọ́n fẹ́ jowú láàrin ara wọn kí ni wọ́n fi jowú tèmi wọn lẹ́nìkan sọ fún ànábì pé ànábì kí lọ amú tí gbogbo ẹnu ẹrùn báyìí níta fi jowú nìyẹn bẹ́ẹ̀ sì ni ànábì òmu kankan oyin ló mu ṣùgbọ́n àwọn obìnrin yẹn fẹ́ máa jowú láàrin ara wọn pé tánábì bá ti lọ ọ̀dọ̀ ìyàwó kan ànábì máa ń la oyin bẹ̀ wọn ò sì fẹ́ kọ́ máa pẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n wá ti sọ fún abúlé tó bá ti dọ́dọ̀ rẹ sọpẹ́nu rẹ̀ rùn tó bá ti dọ́dọ̀ tiẹ̀ náà sọpẹ́nu rẹ̀ rùn gbà la oyin tá tó dọ́dọ̀ ẹnìkan ẹnìkan ah, náà kí ni wọ́n bi mú bí bí bí nǹkan bí da yìí anábì náà o yín ní ìgbà tó dáre ó ti náà ní irun ìbáyìí anábì náà á jẹ́ pé n ní mọ́ nínú dùn a fẹ́ náà di bọ́lọ̀ wọn náà ń pa obìnrin yín lágbára ni tábà lè ṣe yín fún ọkùnrin ìyàwó rẹ dèjè sí ọwọ́ ni ọbẹ̀ lórí ni ah, ah. ṣé bá nẹ́bí ìlú ànẹ́bí ọlọ́nu kọ́dà ànẹ́bí lọ pé wà láìmí ni mo yìn mọ́ ó sì rán ètè ń ràn ànẹ́bí àkàlà tí ìbá ti kọ́lọ́ tó sọ ọ́ yà kalẹ̀ tọ́sọ̀ bá nẹ́bí yẹ ayọ́ nàbí lima tó harimu ma ahalọ́láwù lákà tẹ̀bẹ́gì mọ̀rẹ́dọ́ta àtiwájú ṣé torí àwọn ìyàwó rẹ náà tọ́lọ́ ti lẹ́tọ̀ọ́ fọ oyin wá lónìí lóyin òní mo yìn wá ẹwù tí obìnrin látara adélé mi tá ti yà síbẹ̀ wọn ni pé ó kó ànẹ́bí ní ìrira ká máa ní òórùn tí ò dáa kó jáde lára ànábì ẹnìkan bọ̀ wọ́n wọ́ odidi ọṣẹ páálí kan ló lọ fi fọwọ́ pàtó délé ẹlòmíì mu sìgá níbi pé bí ò mu sìgá bẹ́ẹ̀yàn tó sáfúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn máa gbóòórùn sìgá tọ́ba ti làágùn báyìí ẹ máa gbóòórùn sìgá yẹn èmi ò mọ bí obìnrin ṣe fẹ́ òun sìgá nínú ilé tájọ́ ń sùn òun sìgá bẹ́ẹ̀ ládùúgbò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kódà bí òun mu sìgá hàn ẹ máa gbóòórùn sìgá yẹn lára rẹ̀ àbúlọ̀ gbogbooro àfa àti mú ògógóró tiẹ̀ ta sọ́ọ̀lọ́ ọ̀mà ni àdúrà wo ló ń ṣe táyà abẹ́wò gbogbo ẹ̀yin tẹ́ fún ògógóró náà pa ọ̀ọ́lọ́ ọ̀mà ni ọ̀jẹ̀ páànù ìyàlúwájú ọlọ́run ní kó túbá kúkúrú mẹ́ àdúrà lọ bá débẹ̀ àdúrà wo ló bá débẹ̀ tó fún ògógóró fáàmì ọ̀wá ṣe é jókòó tì ẹnu àmọ́ bùtì ẹnu ọmọ bùtì àti dúró tẹ́ntí pò kúkúrú èyí ó sì sùúrù ni torí pé ọkàn ọmọ rìnyàn anábìlẹ̀ ẹ̀ńtọ́ bá ń jẹ àlùkọ́gà fún kó jìnà sí mọ́sálásí pọ̀ wà lọ́wọ́ kòkòrò ó sì ní ìràdánì mọ́sálásí gbogbo tó bá ti jọ mọ́ ohun tí ò da ìmọ́tótó Islam fẹ́ ká máa ṣe tá a bá ti jí ká fọwọ́ wa kò tí ì kan àlùwàlá ká fọwọ́ wa kódà anabi sallallahu alayhi wa sallam anabi tó wá ṣe wá lójú kòkòrò ní hadith mi wípé gbogbo ẹnikẹ́ni jaha fi sahih muslim fi sunan abi dawud gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú lẹ́sùn lálẹ́ tó ṣe àdìká tó rántí ọlọ́run àdìká rọrùn tó sì tún gbà lálùwàlá kó tó sùn ànábìíní tó bá wá jí lóru tó wá kàn tó ṣèrànràn tó tají lóru tó bá bẹ lọ́hùn tó tọrọ orí ayé àtàkìyàmà ànábìíní ọlọ́run ó ṣòro yẹn torí kó ti wà ní àlùwà kó tó sùn bílà náà bí tó bẹ́ẹ̀ kọ́ wa ń bẹ̀ wọn tá a bá yí tá a fọwọ́ tá a bá tó bẹ́ẹ̀ sùn ká lè kí ni o ká tó fọwọ́ dídọ́gba pẹ̀lú tí àwọn onímọ̀ ìsìnkú tí wọ́n sọ fún wa bákan náà nínú àwọn ọ̀rọ̀ tá anabi sallallahu alayhi tó tún kọ́ wa òun náà ni wípé anabi sallallahu alayhi wa ni láàyò dáná múmúrídùn aláàmùsẹ̀ anabi ni ẹ má kó àwọn aláàárẹ̀ ẹ má kó wọn papọ̀ máwọn tó lálàáfíà ẹ má kó wọn papọ̀ ẹ kó àwọn aláàárẹ̀ sọ́tọ̀ ẹ kó àwọn tí wọ́n lálàáfíà kó wọn sọ́tọ̀ gbogbo eléyìí náà ìdènà àrùn náà anábì ti sọ pé eléyìí náà tẹ́lẹ̀ kò yẹ kí àwọn onímọ̀ ìṣègùn tẹ̀sẹ̀ máa sọ yẹn fáwọn mùsùlùmí tá a bá ti fẹ́ máa polongo ká máa ní ẹ wo àwọn mùsùlùmí ó ti yá wọn kò yẹ ká máa ná wọn ní wàhálà sani àyẹyẹ ẹ lọ sáwọn mọ́ọ̀sì tẹ́lẹ̀ wọn ẹ wò àwọn mùsùlùmí yẹn ọlọ́run ti sàánú àwọn ẹgbẹ́ ti yé wọn àwọn tí wọ́n ń tọ̀ tí tábà tíyàwó wọn ṣe nǹkan oṣù tí wọn èèwẹ̀ àwọn yẹn ni kẹsẹ̀ lọ́mọ sọ yẹn fún tìrìbánà bíi ti kọ́ àwa ní gbogbo àwọn nǹkan mọ́tótó ẹ má kó aláàárẹ̀ ara ọmọ òyá kí máa ń ṣẹlẹ̀ ńgbà míì ọmọ sick o tún papọ̀ mọ́ ọmọ tí ò sick wọ́n jọjọ sun orí bẹ́ẹ̀dì ọkàn fowó ṣòfò ni nígbà tó bá tó yá náà rẹ̀ ó tó máa gbóná tí ẹ mọ̀ pé malaria èmi ọmọ báyà tí mo kíyèsí báyà ó dúró malaria ti rìnà báyìí o dókítà mi ò mọ̀ àbí ọ̀ràn wọ́n ní medically ṣùgbọ́n physically ọ̀họ́ realistically nígbà ọmọ bá ń gbọ́ tó eléyìí ṣe malaria tẹ̀kún ọ̀sẹ̀gbẹ̀ ara tó tún ti pé eléyìí náà ara rẹ̀ náà tún gbóná bóyá fà tó jẹ yẹn ó tún jẹ eléyìí náà ẹ̀rí wọ́n ní mo sẹ́ ẹ́ ó dìran náà nù ẹni tí ó bá síkì ẹ má pa wọn pọ̀ sójú kan kì í ṣe wípé ẹ kórìíra ẹ tó síkì ń afẹ́ tọ́jú ẹ̀ ni kó má bàa túnra ẹlòmíì kí náà ó má di méjì ànábì ti sọ eléyìí fún wa kódà ní àsìkò àfáà wa amúrùbùnà as tọ́lọ́wọ́n bá kó bá yọnu sí àìsàn àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ lásìkò rẹ̀ wọ́n ń pè ní tọ̀húnà abuas àjàkálẹ̀ àrùn yẹn kàlífù àwùkọ mùsùlùmí amúrùbùnà as ní ilẹ̀ misra ní egypt ní tó ṣe lọ́dún náà ó ní pé ó ní gbogbo àwọn tí wọ́n bá ní àìsàn yìí bí orí àpáta kan kákó ogun wọn lọ́bẹ̀ẹ́ ká lọ́wọ́ tọ́jú wọn bẹ̀ ká sẹpẹ́rẹ́tì bó bá ṣe lágbára sí ẹni títí ẹ pọ̀ pọ̀ wọ́n yà sọ́tọ̀ àwọn títí wọ́n fúyẹ́ ká fi wọn lẹ̀ ó wá fi wọn lẹ̀ fà á ẹni tó kú kúnu wọn àwọn tó wá sẹ́kù tí wọ́n gbádùn ó dá wọn yẹn padà sínú ìlú ẹ wo ohun tó ti ṣe láti gbà yẹn gbòdògbò náà là ń ṣe nìyí abẹ́ẹ̀kọ́ wọ́n rà ó amúrúkúnú àṣ sàbí ànábì sallallahu alaihi wasallam òní láti lè jẹ́ ká mọ̀ wípé kò sí ìmọ̀ yìí tó sí nínú Islam gbogbo ẹ ti wà nínú ẹ̀sìn Islam ló fi jẹ́ pé gbogbo èyún náà ni ká ké mọ́kéwú gbogbo èyún náà ni ká ọmọ tó bá ti mele tó bá lọ ṣe mẹ́sìn kò lè dúpẹ́ bá ti ń sọ yóò ti rí ó ti ní ó ti ní kínákíná pé previous knowledge yóò náà ìdá ìsọ yẹn gan ó ti wà nínú ìṣesí àkọsàbí yóò tètè yóò ju ọmọ kiri yóò nígbà bá sọ pé ẹ tá bá bímọ báyìí ìsìnkú mọ ẹran báyìí lápá ẹ bá nàbí bímọ ló já sọ bẹ́ẹ̀ ẹni kí kírísítẹ́nì wá sọ ẹran mélòó ni ànábì yìí sáfù jọ́dọ̀ bímọ ẹbí mọ̀ níbo la ti wá mọ bẹ́ẹ̀ ṣe máa ṣèkó mọ́ ẹbí kírísítẹ́nì lé pé ẹran tẹ́ ẹ pa ẹ̀ nígbà kérésì ládàwọ̀ ní bẹ́fẹ́ tọ́padìẹ kan àbẹ́ tọ́padìẹ méjì wọn ò padìẹ mọ́ nísì àwọn náà ti ń kí ni ẹ̀ tó ní ẹ pẹran níjọ́ kérésì ṣùgbọ́n mùsùlùmí àwọn sọ pé ẹran léyà àìrí báyìí wà fún ládàbáyìí wà adúgbò lọ́dọ̀ ọlọ́run o so látara àdé eléyìí anabisala alasala ni ẹ má kó aláàárẹ̀ àtẹ̀ntọ́lá làáfíà ẹ má kó wọn papọ̀ sójú kan láti lè dènà àjàkálẹ̀ láàyè mi anabi ni fírọ̀ minal majdum fírọ̀ raka minal asad anabi ni tó o bá gbọ́ pé ẹnìkan ó ní àìsàn kata ń pè ní àìsàn yẹn àìsàn tí máa ràn náà ni anabi ni sá fún bí ìgbà tó sá fún kìnìún bẹ́ẹ̀ ni kò ní sá fún kí ni táwọn ẹbí fi sọ bẹ́ẹ̀ torí pé ibi tí bá ti máa ràn yẹn ká gbìyànjú àti mọ kóra wa níjànú. bákan náà arákùnrin kan nínú banu fekir wọn wá bá anabi sallallahu alayhi wa sallam wọn làwọn fẹẹ gba islam bánabi ṣe tajú kan anabi wa rẹ nìkan láàrin wọn ó ní àìsàn yìí lára àìsàn tí máa ràn ní tábà ti rí ara rẹ ó fi pátápátá bí ẹ̀tẹ̀ báyìí ni anabi wa ní ẹ sọ fún ẹ sọ fún wípé ó padà irigi fàkọ́jú ẹ̀ àná ẹ̀bùn kó dúró ń bí dọ̀wà náà àti fún ọ náà kò ní ìdíkọ̀ bàmí lọ́wọ́ dọ́là ànábì ni èrìjì bàkọ́dùbà yà náà dúró ń bẹ̀rù náà mọ́wàá bàmí lọ́wọ́ mo ti o ó ti gbà fúlàm bá náà àtàwọ̀ hádà nàbí sallallahu alayhi wa sallam ànábì tí ọlọ́run rán níṣẹ́ ni sallallahu alayhi wa alayhi wa sallam nínú àdìsẹ́ yìí tó tún gbajúmọ̀ ànábì sallallahu alayhi ànábì ní ìdá anábì ní bẹ́ẹ̀ bá gbọ́ wípé àjàkálẹ̀ àrùn kan ẹ má wọ ìlú yẹn o ẹ má lọ o. wàyí dà wá kọ àbí ardin wà á tún bí tó bá sì nínú ìlú kan tẹ́yìn náà wà yẹn wọ́n ẹ má jáde kúrò yẹn kó má pé ti wà lára yín kẹ́ ẹ má tún kó kiri tí ayé bá spread ó ti spread. ẹ já kọ̀rọ̀ gbogbo world health organization tọ́ba gbọ́dọ̀ táwọn lẹ́nu ni wọ́n yẹ kó spread káàkiri wọ́n yẹ spread tó o bá ti wàá lùkà dúró test yẹ ó wà lára rẹ kódà tí o bá fẹ́ jáde gan test yẹ ná ká fi mọ̀ pé kò sí lára kò tó jáde lọ sí kòmí èyí tó wọ nàìjíríà yìí wọ́n wá nì kò sí nínú àìsàn ànábì ti sọ eléyìí eléyìí abẹ́ẹ̀bẹ̀ láti láti kí ìjọba Saudi tó ní kí wọ́n sì ta umra gbóná bọ́bá yẹn pé umra sì ń lọ ní jẹ̀mọ́ ẹ wo iye orílẹ̀-èdè yọ wá yọ kàn máa fẹ́ pẹ̀rẹ̀ pẹ̀ ni ṣé ibi tẹ́ ẹ ti fẹ́ tà wá àfúlẹ̀ sí ní kúkọ́ síra yín lẹ́nu àbí ibi ẹ ti fẹ́ lájàrò láṣíwájú lára yín ti ní kara yín àbí ibi ẹ ti tà wá àfúlẹ̀ àbí ibi ẹ ti lọ́sàfà àti mọ́rúwà bóòlù ẹ ti fẹ́ tara yín ò ní kara yín bí ìjọba Saudi ṣe ṣe yìí nǹkan gidi wọ́n ti fún gbogbo ayé èyí ò sì túmọ̀ sí wípé kódà tó bá di wípé lọ́dún yìí wọ́n padà sọ pé tọ̀ gbogbo ayé o kò sí ájì lọ́dún yìí o ní òtúmọ̀ páyé fẹ́ parẹ́ eléyìí ni ó gbé ìgbà ogójì tó bá wáyé bẹ́ẹ̀ kí wọ́n dá ájì dúró torípé nìkan sọ pé à ah, kò ṣẹlẹ̀ rí irọ́ ni ó ṣẹlẹ̀ eléyìí ni ó gbé ìgbà ogójì tọ́ba ṣe wípé wọ́n da dúró báyìí o eléyìí ni ó pé ìgbà ogójì tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní káwọn èèyàn ọdún kan ni wọ́n já dára asfaw wọ́n jí gbé sá lọ kọ̀tà ṣe àjọ wáyé lọ ajáro lè asfaw wọ́n jí gbé lọ àwọn kọ̀rọ̀ mi tọ̀ tẹ́lẹ̀ ló máa pẹ́ ẹgbàá fọ́tì tọ́ba ṣẹlẹ̀ bí ayé ò ní parẹ́ kí wọ́n dènà àìsàn tó fẹ́ kárí ayé yẹn ájì àtúnṣe mi lọ́dún tí ń so gbogbo nǹkan tá a fi lè prevent àjàkálẹ̀ àrùn ẹ̀sìn òṣè kí ni o ẹ̀sìn òtakùn tó bá ti wà níbàámu ní ti ń bẹ nínú ẹ̀sìn ọlọ́run. bákan náà àtàdáwì ibi habati sauda oògùn kan ń bẹ tá a fojú rénà rẹ̀ wọ́n ní coronavirus kò tí ì lóògùn lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣáìsàn kan ń bẹ tí ò lóògùn. a fẹ́ sọ eléyìí fún àwọn onímọ̀ ìlera àti gbogbo àwọn èèyàn míì tó bá máa ń sọ̀rọ̀ ẹ má máa sọ wípé àìsàn kò lóògùn gbólóhùn pé àìsàn kò gbóògùn àìsàn àti ìmọ̀ òògùn rẹ̀ oníkẹ́ máa wí àìsàn àti ìmọ̀ òògùn rẹ̀ kò dẹ̀ sí láì fún bẹ́ẹ̀ èèyàn ò lè gbogbo nǹkan tán a lè má mọ̀ àwọn tó lè mọ̀ lè mọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní sẹ́ẹ̀rí alhabatu sauda kóró dúdú kan bẹ̀ tán pè ní habatu sauda anabi ní shifa'un min kulli da ìwòsàn gbogbo àìsàn ni ìlà sáà ikú nìkan ní habatu sauda ò léwu sallallahu alayhi wa sallam táwọn aláàbí parọ́ dókítà wo lẹ́nu ẹgbàá ó ní dáná ibi sòrò níbẹ̀ yóò di kẹfẹ́ rí mi sí ìntànàbí sọ yẹn wà mà yẹn tukù ánìl hawa in huwa illa wahyu mu anabi ní abatu sauda ìwòsàn ló jẹ́ fún gbogbo àìsàn àyàfi kú nìkan tọ́lá bá ti nítọ̀ eléyìí ní ọ̀pá ọ́ ńlọ́kù ṣùgbọ́n báyìí sàkán sí ọ́ tó bá náwó abatu sauda sí yóò lọ tẹwárí hadith yìí àwọn onímọ̀ ẹ̀sìn fún akójúbọ̀ àwọn onímọ̀ ẹ̀nìgbẹ́tọ̀ ní tànàbí sọ lódìdí òkòsìrí náà ṣùgbọ́n ṣètùmọ̀ ẹ̀ wá ni pé kí n wá lọ bu síbi abájú sàọ̀dá méjìlá kí n mú àbí kí n dájẹ́ láàárọ̀ yìí ó lè yọ mí lẹ́nu bí oyin ṣe jẹ́ wòsàn bẹ́ẹ̀ lómi ìbá lá oyin orí ọmọ pọ̀ ni kọ́ bàbá láàmú ṣùgbọ́n orí ti ń fọ ara ti ẹni nǹkan ń ṣe ìwòsàn lóyin ìyẹn ọ̀sán kò yẹ ṣe ìwòsàn ẹni tára rẹ̀ ọ̀yá tó bá lá oyin oyin kòrò lẹ́nu rẹ̀ sẹ́yìn ẹ túmọ̀ sí wípé oyin kòrò ni òun ní nǹkan ń ṣe lẹ́nu tó látara àdé eléyìí àwọn onímọ̀ wá fà wípé abatu sàọ̀dà bánẹ́bí ṣe sọ yẹn ìpèníjà ní fáwọn onímọ̀ ìṣègùn wọn lọ ṣiṣẹ́ lérí ẹ̀ àwọn ni wọ́n wá ṣàlàyé iye tẹ́ lò bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ni wọ́n wá ṣe ànábì ti tú wàhálẹ̀ wípé ẹ lọ ṣe recharge lérí ẹ̀ kò síwòsàn tẹ́lẹ̀ fi abatu sàọ̀dà ṣe ẹ lọ ṣiṣẹ́ lérí ẹ̀ àwọn tó sì mọ̀ á ń ibà ẹ lọ tọ́bára mu ìlàjì síbí láàrin òun náà ó ti practicalize ẹ̀ ó ti experiment ẹ̀ lòun náà fi ń sọ bẹ́ẹ̀ tó ká lọ ṣiṣẹ́ lérí ẹ̀ ká lọ sí lab ká ṣiṣẹ́ lórí abájú sàwọ́dà kí wọ́n lo abájú sàwọ́dà sí coronavirus yóò gbọ́ ká lọ ṣiṣẹ́ lérí ẹ̀ mi ìsọ pé kọ́ lọ́mọ ìdàgùn kẹjẹ o ìṣe tí mò ń sọ nìyẹn o ṣùgbọ́n kí wọ́n ṣiṣẹ́ lérí ẹ̀ táwọn ẹbí sọ yẹn ẹja lọ ṣiṣẹ́ lérí ẹ̀ òótọ́ nìyẹn ọ̀rọ̀ ànábì kò lè ṣe rọ́ńbẹ̀ sallallahu alayhi wa alihi níparí alijazmu wàlẹ̀ ìtìkọ́d bí anna ula yúdọ̀ ọ̀dà ilà aláhùdáwà ẹ jẹ́ kí a gbìn kankan sẹ́mi gbogbo èèyàn wípé kò sí àìsàn tí ò lóògùn ẹni tó lọ hospital tó ní diabetes ní dókítà ọ̀run ẹ́ ìjọ pààyàn àkànmọ́ abáyé má lè jẹ náà ẹni yẹn ti kú ẹ sá máa wá lọ́sẹ̀ẹ̀sì ká máa gbóògùn fún yín ìgbó náà ni ó pa yín o yóò wá òwe kí ló wá owó ṣòfò sí ẹni tẹ́ ẹ sọ pé ẹ̀sẹ̀ kìí sí ológun tẹ́ ẹ tún náà máa wá síbítù yóò ní kí ló wá ń wá sí. àbẹ́ni tó ní abatẹ́ńsẹ̀ tẹ́ni à kò sóògùn fún ẹgbẹ́ ní òtún bẹ́ẹ̀ lẹ́yìn ò mọ òògùn rẹ̀ àbí ìwádìí kò tí ì fi yé wa pé òògùn báyìí la lè lò fún bẹ́yìn ọ̀bá mọ̀ ẹlòmíì mọ̀ ọ̀jọ́ yẹn lọ́kọ́jú ògùn èbó ó lè jẹ́ tìbílẹ̀ ó lè jẹ́ gbòógì dáadáa dáadáa tó dájú ó lè jẹ́ gbòógì yóò lò yóò sì lọ ẹ máa béèrè pé bóòlù ti dé tó fi lọ. ìmọ̀ gbé sí ẹ̀mí ọmọnìyàn wípé àìsàn tí ń ṣe ọ́ yìí ni ó pa ọ́ ó tako ẹ́tíìsì clinical psychology. tí nǹkan ṣe ọgan. ọrọ ya ìyá mariam mariam nígbà tó lóyún musa fàájà alimakad ìgbà tó ń rọbí A onírè ọlọ́run yà á lẹ́yìn tàbí mítú kọ́bílà hàdà wàkúntù násìyà mọ̀nsìyà onírè ọlọ́run àtọ́ yìí bíbí máa ń le tó báyìí kí n ti kú kó tó tọ́jú òní kí n ti tẹ́ ní ìgbàgbé kí n má nira ọlọ́run wá ní fànádà ní táàtìá aláàtàhàzà ọlọ́run bá ní àwa ní kí màlẹ́kà jùlọ kó pè é má bẹ̀rù má pààyà má kọ̀rì ẹ̀yìn balẹ̀ ọ̀rọ̀ lásán gan ìwòsàn kan lọ́tọ̀ pé ẹni tí dùn náà sọ bá sàn ta nígbà tí ń bó ti jẹ́ pé yìí tí ẹ kọ́ ó yàtọ̀ sí yẹn àwọn dókítà náà jókòó yìí irú nọ́ọ̀sì tó máa ń ṣe yìí nǹkan yẹn kan bá wí nǹkan darí ọba wí òun náà ń kara nítorí pé ìtọ́ta yẹn kéèyàn mẹ́ta ṣe òun lọ́wọ́ àmì látàárọ̀ nítorí náà máa kara nìyẹn wọ́n tún jẹ́ lówó oṣù mẹ́fà kò ní kara tá a bá ti fẹ́ràn wí tá a bá kiri kan náà wù ní ti ṣẹlẹ̀ nìyẹn bí nǹkan kan bá ń ṣèyàn bó ti wulẹ̀ kọ́ lágbára tó tọba rẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹnu pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í sóògùn ṣùgbọ́n ṣiṣẹ́ ń gbà mí lára ju òògùn lọ psychologically ṣùgbọ́n kílọ̀ kílọ̀ kílọ̀ tó ìdọ́kọ̀ náà ọkọ̀ gbogbo tó kù tó fi kú kò jọ mẹ́ta lọ́wọ́ ó kù dànù ẹ rí i pé yóò ó jọ mẹ́ta owó tó pé gan yóò ti bọ́ láti kàmá ẹ pé sẹ́mi àwọn èèyàn wípé gbogbo àìsàn ló lóògùn a kàn lè mọ́ tí ì mọ́ ni àìsàn míì tún bẹ tó ṣe wípé tó bá ń ṣe gbogbo iṣẹ́ rẹ̀ tán nínú àgọ́ ara rẹ̀ yóò tún parẹ́ dáadáa àwọn dókítà lójó kò yìí àbúrò ni yóò rìn kiri nínú àgọ́ ara ẹni ẹ̀ tá bá tẹ̀sí ẹ̀ fún a ah, ibi iṣọ́ yìí ó lágbára o kó láti wá ṣe kò lóògbó nígbà bá tún yá tó bá lọ sí olóògùn kankan gbogbo tọ́lọ̀ ń dá sára rẹ̀ yóò pa kiri yóò kúrò mẹ́ kọ́lọ́wọ́n bá kí ọmọdé ẹ̀dùn tiẹ̀ nìkan kan wa anabi sallallahu alayhi wa sallam ànábì ní ma anzalallahu da illa anzalallahu shifa ọlọ́run ò gbé àìsàn kankalẹ̀ o àbí kó fi ìwòsàn rẹ̀ sí níparí nípa ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn mẹ́rin ni àwọn èèyàn pín sí ìpín mẹ́ta ṣe èyí tó dá mbẹ́ ìpín kan ṣoṣo ní kẹ́kẹ́ ká dì mú kọ́ jẹ́ nǹkan tá à ń múrelé ìpín alákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn alimurutẹ ìdúnà alimurutẹ jìfúnà bíkúlẹ̀ kábàrí wà náà kì àwọn tó ṣe pé tán bá ti gbọ́ nǹkan kan báyìí ni wọ́n ti máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ẹ̀hún ti máa bà wọ́n ẹ̀ táwọn òyìnbó báyìí tí kò ní ṣe kíní kan báyìí tí kò ní ṣe bá gbogbo ọ̀pọ̀ orí íńtánẹ́ẹ̀tì náà lọ́dún oṣù wọ́n máa mọ́nítọ̀ ogun ti ṣẹlẹ̀ wọ́n tún lójú dìde ogún yẹn tó kúrú kíní wọ́n tún lójú pé ah kò ní táà lè jáde mọ́ báyìí gbogbo àwọn tí bá ń ṣe báyẹn fàmọ́ ó tá kọ́bùlà mọ́ ó ti hì mú wọ́n ti kú ṣùgbọ́n kò tí kú o ẹnu pé yóò sùn ọjọ́ mẹ́fà láròkun ẹ rí wípé kò ní ìjáde lọ́la abẹ́ẹ̀kọ́ àtọ̀lá ni ẹsẹ̀ ó ti máa rólẹ̀ wọn ò ní yóò ní sá tún òsì ni ẹ rí pé látò ní mi òsì wọn ó ti máa ró abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tí ọ̀bá mọ̀ kankan yóò jáde rẹ̀ lọ́la bọ́kọ̀dà bá gba gàdá bá tún lọ kí òrìkà bá mi gbọ́dọ̀ lọ́wọ́ tí ò jù báyìí ibi tí ìfọkànbalẹ̀ gbèsè ayé wà àtòníga ló ti kú tó látara àdé eléyìí kéèyàn máa pàpàpàpà lórí gbogbo ń dáhùn gbọ́ káàkiri yìí ìwọ gan ló kúra rẹ sínú wàhálà tawakkal ala Allah lẹ́yìn ìgbà tí yẹn bá ti ṣe gbọ́ndọ́ yẹ kéèyàn ó ṣe kéèyàn ó kọkàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìjọ àti táyé ló ti dá wa lójú bá kúrò ń bẹ̀ ìjọ ó sì jẹ́ sábàbí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. ẹlẹ́ẹ̀kejì al-mutawakkiluna ala Allah ta'ala ghayra akhidina àwọn èèyàn kan bẹ wọn ni ah, àwọn agbára lọ́lọ́ ni wọn ò bá ní kó òun ó mu pọ́ìsì òun ó mu ọlọ́run bẹ wọn ò bá ní ẹni tó ní kòrólá fáírọ́ọ̀sì kódà òun ó gbẹnu bọ̀ lẹ́nu kò sí tọ́lọ̀ bá ti ní kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ èyí kọ́là tó ń sọ o àwọn èèyàn náà àwọn wọn ń pè kíní kan ní ẹtì ordinary piety ìbẹ̀rù ìmánì òkè údù ìyẹn ò sí nínú ìsìlá ìyẹn kì í ṣe ìmánì àìmọ̀ká òkè údù ni extraordinary piety bẹ́gìrì láyé sáà wọn kiri yó wọn ní tó bá nígbàgbọ́ nu ọlọ́run kò lè mú pọ́ìsì ẹ wá gbé wọn sọ̀kọ́ mú. má sọ wípé ọgbára lọ́lọ́run gbogbo àwọn ìlànà tí wọ́n là kalẹ̀ kọ́ wá ní kò ní tẹ̀lé ìyẹn kọ́ là ń sọ. ẹlẹ́ẹ̀kẹta àkìdúnà bíi asfar dúnà tawakkul ala Allah àwọn èèyàn kan gba wípé gbogbo táwọn dọ́kítọ̀ sọ yìí pátá wọn mójútó tẹ́ẹ̀bá wá ní ẹja agbára lọ́wọ́ gbára lọ́wọ́ kí ni èyí ni ẹja mójútó àwọn náà tún tayọ àlà irú wọn ní nǹkan yẹn padà sí wọn ni ẹ múra sí ẹ máa fọ ẹnu ẹ máa fọ ọwọ́ ẹ máa inú òògùn ni ẹ ti máa wẹ̀ lójoojúmọ́ tó bá ti kọ pé yóò mú yóò mú nìyẹn àwọn gbogbo àwọn òògùn yẹn ẹlẹ́ẹ̀kẹrin ìpín tó dára jù ó náà ní almutawakiluna ala Allahi ta'ala àwọn tí wọ́n gbára lé ọlọ́run tó máa ń ṣàdúrà tó máa bẹ̀ lọ́hùn ma'al ahadi bil asbab gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká kíyèsí tí wọ́n sì kíyèsí humul mu'minuna haqqan àwọn ni mùmìnì òótọ́ àwọn nìkan lọ́kàn wọn lè balẹ̀ lásìkò tá a wà yìí eléyìí náà la fẹ́ ká múrelé ẹja máa bẹ lọ́hùn ká gbára àwọn tó ti ṣàlàyé fún wa yìí ká bá ti fún wa lágbára mọ́ bá ti fún wa tó ká máa gbìyànjú ẹ̀ watawakkalu ala Allah wa ala Allahi falyatawakkal al-mu'minun wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. inshallah àwọn ó máa pín ìwé àdúrà ẹni tó ó lè má kárí ẹ kó àwọn kan lọ́dọ̀ àwọn obìnrin. ó ti wà ń bẹ̀ inshallah. tí ò bá kárí ẹlòmíì náà lè gbà ó lè ṣe photocopy bíi mẹ́wàá kó o tún máa fáwọn èèyàn àdúrà Nabi sallallahu alayhi wa ni kí wọ́n ní òtún gbà ládàá lérí ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.